òjíṣẹ́ olódùmarè ní ifá ọ̀rúnmìlà gangan ló mú ifá wá ọ̀rọ̀ ẹnu olódùmarè nífá ọgbọ́n ìmọ̀ tí olódùmarè fún ọ̀rúnmìlà òun là ń pè nífá la fi sọ pé kò sí nǹkan tí fá ò fà á tẹ́ bá wọnú ẹsẹ̀ fá ẹ rí sáyẹ́ǹsì ńbẹ ẹ rí tàn ńbẹ ẹ rí wòsàn ńbẹ ẹ rí náà là ń sọ bí wọ́n ti ṣe tẹ ìlú kọ̀ọ̀kan dúró yìí nínú ìdúfà lọ́wà. èdè yorùbá tá èdè tá à ń sọ lẹ́nu gangan tí ẹ bá fẹ́ gbọ́ èdè yorùbá inú ẹsẹ̀ ifá ló wà. ifá ò sì ní júwe nǹkan kẹmọ́ bàbẹ́ tó bá pé kinní kan ó sẹnu ṣonṣo ẹ̀rí bó ṣe rí náà nù. òwe tá à ń pa ńlẹ̀ yorùbá inú ìdúfà ló wà. lọ́rọ̀ kan ifá làbá máa pè ní bíbélì ti yorùbá ẹni tó mú wá tó jẹ́ bíi ìránṣẹ́ olódùmarè òun ni Ọ̀rúnmìlà àtọ̀run wá ló ti mọ ẹni tí ó là.